إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد ادعو الله atọrọ asalatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú nínú tíra umdatul ahkam èyí tí al-imam abdulghani al-makhdisi rahimahullahu ta'ala takojọ láti nọrọ anabuwa muhammad sallallahu alayhi wa sallam nípa alamari ẹ̀sìn wa èyí tí a ń gbé òun náà ni ọ̀rọ̀ nípa zaka lọ́sẹ̀ tí ó kọjá abára wa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí zaka wọ́ ipe zaka wọ nǹkan oko ó dẹ̀ nírú àwọn nǹkan oko tí zaka wọ́ òun náà ni àwọn nǹkan oko tó ṣe wípé a máa ń wọ̀n tó dẹ̀ jẹ́ nǹkan tí a lè tọ́jú pamọ́ pẹ́ eléyìí ni àwọn nǹkan oko tí zakawọ́ adẹ̀ṣàlàyé fúnra wa ipe tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam sallam tó sọ pa eléyìí ọ̀hún náà ni wípé tí nǹkan oko yìí tí ó bá fi lè pé 612 kg èyí tó ń ṣe dédé ẹni tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam sallam pè ní khamsatu awsuqin khamsatu awsuqin ó ṣe dédé six hundred and twelve kilograms so ẹni tó ní nǹkan oko ní ọjọ́ tó bá harvest yẹ tó bá ṣe pé nǹkan oko yìí ó tó six hundred and twelve kilograms zaka wọ nǹkan oko náà tí ò bá tó kò sí zaka si ẹni tó ní àwọn nǹkan báyìí lé tó ṣe yí pé ó fẹ́ tà wọ́n zaka orodo tijara ó yàtọ̀ sí eléyìí ìgbà míì yẹn lè ní nǹkan oko ńlé ṣùgbọ́n ó fowó ẹ̀ láti pé kí ni láti jẹ́ pé kò ń ta ni irú èèyàn báyìí yóò wo nǹkan tí òun ní kí ni wọ́ tiẹ̀ tí ọdún kan bá lọ lórí tiẹ̀ yóò yọ zaka rẹ̀ torí pé ó fowó ra àwọn nǹkan wọ̀nyẹn láti ta ni bákan náà sọ̀rọ̀ nípa ntí a mọ̀ sí gold àti silver gold àti silver zakawọ méjèèjì yàtọ̀ síyẹn gbogbo nǹkan tí àwọn èèyàn bá máa ń ná ní owó zakawọ aniláyé anábíwá muhammad sallallahu alaihi wa sallam àti àsìkò tó wá lẹ́yìn ẹ̀ díẹ̀ bákan náà àwọn àsìkò tó wá síwájú ààrẹ muhammad sallallahu alaihi wa sallam gold àti silver ni wọ́n a máa lò gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n fi ra nǹkan gold àti silver yàtọ̀ sí wípé ọlọ́run ọba ṣe zaka lọ́rọ̀ yẹn lórí wọn ẹni tó bá tún ní wọn yóò yọ wọn gẹ́gẹ́ bí zaka tó jẹ́ titi owó wọn láfi ṣàlàyé fúnra wa pé náírà àti dọ́là àti gbogbo àwọn currencies tó kù ipò àwọn eléyìí náà ló wà so ayọ̀ zaka wọn nígbà tí wọ́n bá tó ní sọ́ọ̀bù aṣàlàyé pé ní sọ́ọ̀bù gold gẹ́gẹ́ bí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ṣe ṣàlàyé òun ni ìṣirúnà dinar ilé ìlú ìtaba ní ká convert yẹ sí grams nǹkan bí five grams òun ni a gbọ́dọ̀ ní kí zaka tó jẹ́ ọ̀ràn yẹn lórí ẹni tí ó bá máa yọ gold tó bá jẹ́ pé nǹkan tó equivalent sí náà ni iye tí ó bá jẹ́ òun náà ni yóò jẹ́ ọ̀ràn yẹn kí a tó lè yọ zaka lórí ẹ̀ ti silver àní anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó ní tó bá fi lè jí two hundred dirham kò sí zaka lórí ẹ̀ ó túmọ̀ sí gbọ́gbọ́rọ̀ tó 200 dirham kí zaka tó lè jẹ́ ọ̀ràn yẹn lórí ẹ̀ 200 dirham a ní ní òde òní ó ṣe dédé five hundred and ninety five grams of silver ẹni tó bá nílé yìí lọ́wọ́ bóyá obìnrin tó ń wọ̀ ọ́ gẹ́gẹ́ bí nǹkan ẹ̀ṣọ́ ni ó gbọ́dọ̀ yọ zakẹ́ ẹni tó bá dẹ̀ ní equivalent ẹ̀ náà lọ́wọ́ ní àwọn owó tá a ná ó gbọ́dọ̀ yọ zakẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé ta rẹ̀ ṣe <clears throat> ní ọ̀sẹ̀ tó kọjá nípa pé iye yìí títí gold àti silver máa dọ́gba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n wọn dọ́gba máa ń sìn èwo wá ní kálò ní standard ọ̀gọ̀rọ̀ àwọn afa wọn ní ká lu ti silver àwọn míì inú àwọn afa ní ká lu ti gold so tá a bá lu ti silver ó túmọ̀ sí pé ẹni tó bá ní nǹkan bíi sixty thousand naira tí ọdún kan lọ lé lórí ní àsìkò tá a wà yìí zaka wọ̀ ṣùgbọ́n tó bá fẹ́ lo titi gold ní tí ó ń ṣe ti silver la fẹ́ lò òun ó máa lé ní nǹkan bíi six hundred thousand naira èwo ló wá dáa jù èyí tó dáa jù òun náà ni èyí tí ó bá tẹ̀wọ̀n lọ́kàn èèyàn jù a lè sọ pé ti silva ni nítorí kí zakale bá tètè wowó èèyàn bákan náà nítorí kí àwọn èèyàn lè tètè jẹ àǹfààní rẹ̀ àwọn mí àdẹ̀wò pé ti ti góòdù ló dáa jù torí wípé ta bá ní ká kọ̀m̀pìẹ̀ máwọn nǹkan zaka tó kù a rí wípé ti góòdù yẹn ló fẹ́ súnmọ́lé ju ti ti silva lọ bákan náà a lè ṣe ìyọ zakali ọ̀ràn yẹn lórí yàn láì ṣe pé a ní clear evidence eléyìí jẹ́ ṣókí nǹkan tí a bára wa sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá an abi urera tarodi allahu anhu látọ̀dọ̀ abu urera kọlọ́mbà kó bá yọnu sí anna rasulallah sallallahu alayhi wa sallam kọ́l ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ wípé leysa alal fi abdihi wala farasihi sadaqa mùsùlùmí tá à ń sọ̀rọ̀ ń pa wípé ó gbọ́dọ̀ yọ zaka owó rẹ̀ ó gbọ́dọ̀ yọ zaka dúkìá rẹ̀ tí mùsùlùmí bá ní ẹrú ṣé zaka wọ ẹrú yìí wa sallam ní ẹni tó lẹ́rú zaka ò wọ ẹrú rẹ̀ kò ní yọ zaka lórí ẹrú ẹ̀ bákan náà ẹni tó eléyìí sọ fún wa pé ṣe gbogbo nǹkan náà ní zakawọ tó ń bọ́ jẹ́ pé ẹrú property ni ẹṣin náà property ni ṣùgbọ́n ẹ̀sìn jẹ́ ká mọ̀ pé zaka ò wọ àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fún wa náà pé kò ń ṣe gbogbo nǹkan oko gan ni zaka wọ̀ àwọn bíi ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan téyìn ò lè stọ́ pẹ́ irú àwọn nǹkan wọ̀nyẹn kò sí zaka lórí wọn bẹ́ẹ̀ náà ni kò sí zaka lórí ẹrú kò sí zaka lórí ẹṣin ṣùgbọ́n téèyàn bá fi owó ra ẹṣin láti lè máa tà ń kọ́ eléyìí ti di nǹkan mi eléyìí ti di urudu tijara ó ti di trade item nǹkan tá a fẹ́ tà so owó tá a bá fi ra ẹṣin láti lè máa fi tà á wo nǹkan yẹn bí ẹṣin yẹn tí ọdún kan bá lọ lórí rẹ̀ ayo zakare tó bá tó dédé ni ní sọ́ọ̀bù tí a ṣàlàyé wa ìyẹn tá a bá ní ká lo standard silver àbí ká lo standard gold gẹ́gẹ́ bí àlàyé tí a ṣe sẹ́yìn ṣùgbọ́n mo lẹ́ṣin pé mò ń gùn ún kò sí zaka lórí ẹ̀ mo ní ẹrú tí mò ń lò fún nǹkan kò sí zaka lórí ẹ̀ bẹ́ẹ̀ làwọn nǹkan míì tí àdárúkọ náà wípé kò sí zaka lórí wọn lápèjúwe ẹni tó ń sin adìẹ kò sí zaka lórí adìẹ ṣùgbọ́n tó bá ń fowó rẹ̀ radìẹ láti lè máa tà wọ́n zaka ń tí a mọ̀ sí òrùdù tìjára yóò wọlé bẹ́ẹ̀ so àwọn nǹkan tí ẹ̀sìn ò bá ti dárúkọ àwọn nǹkan wọ̀nyí kò sí zaka lórí lórí wọn àwọn nǹkan tẹ́sìn ò bá sọ pé zaka wà lórí ẹ̀ kò sí zaka lórí ẹ̀ bákan náà ẹni tó ní ilẹ̀ ilẹ̀ yẹn ó fẹ́ fi kọ́lé tí ó mọ gbé ni kò sí zaka lórí ẹ̀ ẹni tó ní ilé tó kọ́ ó fẹ́ mọ gbé kò sí zaka lórí ẹ̀ yàtọ̀ fún ẹni tó fowó ra ilẹ̀ tó fẹ́ ta ilẹ̀ yẹn padà irú yẹn tí ọdún kan bá lọ lórí rẹ̀ yóò yọ zaka rẹ̀ bákan náà ẹni tó kọ́ ilé tó fẹ́ ta ilé yẹn tí ọdún kan bá lọ lórí ẹ̀ yóò yọ zaka ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn nǹkan tó ṣe pé èèyàn máa rà láti máa ta eléyìí ni wọ́n ń pè ní ọ̀rọ̀dù tìjára ṣùgbọ́n àwọn nǹkan tó ṣe wípé a ní fún lílo ara wa eléyìí kò sí zaka lórí ẹ̀ àyàfi àwọn nǹkan tá a dárúkọ bí ẹni tó ń sin màálù àbó ń sin rànkúmí àbó àgbò àbó ewúrẹ́ pẹ̀lú wípé kí ni òun ó máa mu míìkì rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú yẹn tó bá jẹ́ pé àwọn mọ̀lú yẹn rankumi yẹn wọ́n ń dàjẹ́ káàkiri ni ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n ń dàjẹ́ káàkiri ni tí ọdún kan bá lọ lórí wọn yóò yọ zaka wọn gẹ́gẹ́ bí àwọn kan tí a ṣàlàyé fúnra wa ṣùgbọ́n tó bá ṣe pé òun ló ń fọwọ́ ara rẹ̀ fi fún wọn ló ń jẹ ló lọ ń gbóúnjẹ wá kò sí zaka lórí wọn àbí tó bá ṣe pé àníyàn rẹ̀ ni pé òun fẹ́ máa tà wọ́n then a treat ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ṣe pé yẹn ń ta a rí pé i mention púpọ̀ rúdù tijara àwọn items tó ṣe pé yàn ń ta eléyìí zaka wọ̀ bá a dẹ̀ ṣe yọ zaka rẹ̀ níyì tí ó tẹ̀wọ̀n nú àlàyé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ṣe òun ni pé bá a ṣe zaka owó ta ní bá a ṣe máa zaka góòlù àti sílvà na lat lat òun náà so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ so ẹni tó ní ẹṣin tó ń kò sí zaka lórí ẹ̀ àfi tó bá fẹ́ tà á lókù gẹ́gẹ́ bí ó ṣe sí zaka lórí pé èèyàn kọ́lé èèyàn ra mọ́tò èèyàn ra ilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ẹni tó ṣe yí pé ó kọ́ nǹkan kan àbúra machine kan tó fi ń ṣiṣẹ́ kò sí zaka lórí machine yẹn torí pé kò ń ṣe kó fẹ́ ta machine yẹn bẹ́ẹ̀ náà lẹni tó kọ́ ilé tó ṣe pé ilé yìí ó fẹ́ fi rẹ́ǹtì ni kò ń ṣe kó fẹ́ ta á kò sí zaka lórí ilé nítorí pé a fẹ́ máa fi rẹ́ǹtì ṣùgbọ́n rẹ́ǹtì tá a gbà níbẹ̀ tí a bá tọ́jú ẹ̀ tí ọdún kan dẹ̀ lọ lórí rẹ̀ tó dẹ̀ tó iye ní sọ́ọ̀bù tá ṣàlàyé fúnra wa dẹ̀dẹ̀ ni kí èèyàn yọ zaka rẹ̀ so àwọn nǹkan wọ̀nyí ó wà important púpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n máa ń da ọ̀rọ̀ zaka orúmọ́ra wọn ni ẹlòmíì ó yẹ kó yọ zaka owó rẹ̀ ó ní ètò yẹ kó yọ ń zaka àwọn property kan ó ní ètò yẹ kó yọ ń bẹ́ ṣùgbọ́n látara pé nǹkan òye kò rẹ̀ ní béèrè yóò kàn yọ ń tó wù ń yóò rò pé ètò yẹ yọ nìyẹn ṣùgbọ́n mùsùlùmí tó ṣe kan ru eléyìí torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní wàlẹ́dínà ìpínlẹ̀dọ́nà záàbà wọlé fi dọ́ àwọn tí wọ́n ń kó záàbù góòdù àti fi dọ̀ tán kó jọ dàtí sí tí wọ́n ná ní owó nígbà yẹn wà láyún fi kó na àfi sẹ́bí lílá tí wọ́n ná sí ojú ọ̀nà ọlọ́wọ́n bá fọ̀bà ṣírù bí adábín alim ọlọ́ni rẹ̀ ànábì sọ fún wọn pé ìyẹ́ ẹlẹ́tẹ̀ ilérò ni ó jẹ́ titi wọn yẹ́wò máa yóò fún ma àlẹ́ ìhàfínà àríṣẹ́ hannama ọjọ́ tó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọlọ́wọ́n bá a da sínú na jahannama a wà sọ di steel fatukuwa bí ajibá ohun wàjúlò ohun wàzúwòrò àwọn ọlọ́wọ́n bá a ní kí wọ́n máa fi jó wọn lójú máa fi jó wọn lẹ́gbẹ̀ẹ́ máa fi jó wọn lẹ́yìn hadha ma kanastum li anfusikum gbàtẹ́ ń bẹ nílé ayé ìntẹ́ fọwọ́ ara yín kójọ lélẹ́yìí fadhuku ma kuntum taknizun ẹ máa gbádùn nǹkan tó ṣe pé fọwọ́ ara yín kójọ lónìí eléyìí àti àwọn àyà míì bákan náà àwọn àhàdíìsì anábì wa muhammad sallallahu alaihi wa sallam tó ń sọ̀rọ̀ nípa ìjẹníyà tó ń bẹ̀fẹ́ ni tí yóò yọ zaka dúkìá rẹ̀ ó ń sọ fún wa nípa wípé a gbọ́dọ̀ ní àkólé kan fún ìyọ ètò yẹ ká yọ kúrò nù dúkìá wa ṣùgbọ́n bó o là á ṣe wá ta gbọ́dọ̀ wá mọ̀ nípa ẹ̀ ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fasalu ahlẹ̀ zikiri kuntu la ta'alamu. Ta tẹ́yìn ò bá mọ̀ ẹ̀bì lọ àwọn tí ó mọ̀ so àdífi eléyìí ó ní mùsùlùmí tó lẹ́ṣin kò sí zaka lórí ẹṣin rẹ̀ òǹgùn ni mùsùlùmí tó ní ẹrú kò sí zaka lórí ẹrú ẹ ṣùgbọ́n kéèyàn ra ẹrú pẹ̀lá níyàn pé òun fẹ́ ta á padà àbúra ẹṣin pẹ̀lá níyàn pé òun fẹ́ ta á padà irú situation bẹ́ẹ̀ tí ọdún kan bá lọ lórí rẹ̀ yóò yọ zaka rẹ̀ kò ń ṣe pé torí pé zaka ń bẹ lórí ẹṣin kọ́ ṣùgbọ́n zaka ń bẹ lórí gbogbo nǹkan tá a bá ti acquire pẹ̀lú àníyàn pa àfẹ́ta gbogbo nǹkan tá a bá ti acquire pẹ̀lú àníyàn wípé àfẹ́ta ayọ̀ zaka lórí rẹ̀ wọ́n fi nínú ẹgbà wa kan illa zakatul fitri fi ó ní àyàfi zakatul fitri nìkan fi téèyàn máa ń yọ ń pa ẹrú lápèjúwe ẹni tó ní ẹrú Asiko rọmọdán wa de, ó wá di wípé àárọ̀ ìjọ ọdún dé ó wá fẹ́ yọ zaka ìta àmọ̀ sí jáka ó fẹ́ yọ ṣé yóò yọ lórí ẹrú àbí kò ní yọ lórí ẹrú anamisọlá asalami yóò yọ lórí ẹrú so yín o túmọ̀ sí pé ó yọ zaka ẹrú rẹ̀ ṣùgbọ́n zakatul fitri ọlọ́wọ́n ọba ó ṣe é lọ́ràn yàn lórí gbogbo mùsùlùmí àtàwọn ọmọ kéékèèké tó mẹ́ lábẹ́ wa a yọ zaka on their behalf torí pé kí ni wọ́n ń ṣe ni tó lè dá dúró a yọ zaka on their behalf àfi tá a bá ní ló kù tá a bá ní tó bá ṣe pé ti tiwa nìkan la ní a yọ ti tiwa nìkan so bẹ́ẹ̀ náà lẹni tó ní ẹrú kò sí zaka lórí ẹrú rẹ̀ pé yóò yọ zaka kan lórí ẹrú àyàfi zaka tó fitiri nìkan eléyìí ni tí hadith yìí tó ń sọ fún wa an abi ureirata radiyallahu anhu látọ̀dọ̀ abu ureira kọlọ́mbà ayọ́nu nusi anna rasulallah sallallahu alayhi wa sallam qaal ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó sọ báyìí pé al-ajma'u jubar al-ajma jubar kí la ń pè ní al-ajma tí lárúbáwá ní al-ajma wọ́n rí fẹ́ sí ẹranko wọ́n ń pè ní al-ajma torí pé kò lè sọ̀rọ̀ màálù ni ràkúmi ni agbo ni gbogbo àwọn ẹranko wọn a máa pè wọ́n ní al-ajmawat àwọn náà làwọn nǹkan tí wọ́n lè sọ̀rọ̀ nǹkan sọ kò ń ṣe nǹkan tí àgbọ́yé anabuwa muhammad sallallahu alaihi wasallam wani al-ajma ujuba wọ́n kankan fi nǹkan wọ́n fẹ́ fi nǹkan kan rinlẹ̀ ń bí báyìí torí pé islam ọ̀pọ̀lọpọ̀ nǹkan àbíká ní gbogbo nǹkan ló fẹ́ dá sí náà a mọ rírú àwọn wàhálà kan tó ń ṣẹlẹ̀ láwùjọ láìpẹ́ yìí tí wọ́n ní àwọn fúlàní tán dáran jẹ wọ́n dáran jẹ wọnú oko àwọn èèyàn kan ìpìlẹ̀ òun ni pé ẹni tó ń dáran jẹ lè dáran jẹ nígboro ìpìlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ take care property wọn lọ́wọ́ ọ̀sán nítorí ẹ̀ka wọn náà kí wọ́n mójútó wọn á mójútó anabiwa muhammad sallallahu alaihi wa wani alajma ajma jubar tí àwọn ẹranko tó ń dàjẹ́ yìí bá ba nǹkan jẹ́ ní ọwọ́ ọ̀sán ní ipasẹ̀ wípé ẹni tó yẹ kó mójútó nǹkan rẹ̀ ò mójútó jubar anabi sallallahu alaihi wa sallam ní hadar ni òun náà ni pé nǹkan yẹn kò sí compensation fún un torí pé àwọn ẹranko yẹn náà wọ́n ní ráìtì àti dàjẹ́ káàkiri gẹ́bí tá a sọ. So, ẹranko tí wọn ń dàjẹ́ káàkiri rànkúnmí ni màálù ni àgbò ni ewúrẹ́ ni tó ń dàjẹ́ káàkiri láti jẹ koríko tí ó bá di wípé ọdún lọ lórí ẹ̀ wọn ò yọ zaka rẹ̀ ṣùgbọ́n ẹranko tí a ti mọ́lé tó ṣe pé àwọn ara lọ ń wá nǹkan tí ó jẹ fún eléyìí kò sí zaka lórí ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a ṣàlàyé náà ẹranko tó wọ́n ń káàkiri àwọn náà ní ráìtì àwa tó ṣe gbé a ní àwọn property tí àwọn ẹranko yìí lè kọlù ẹ̀sìn fẹ́ kí ń kálukú wa náà dáàbò bo property wa ṣùgbọ́n tá a bá dáàbò bo property wa pẹ̀lú ìdáàbò tá a ṣe yẹn ẹranko yẹn látara pé ẹni tó ń dà á jẹ́ òwò wa tẹ́kì ẹ̀ dáadáa ó padà wá lọ bà nǹkan wa jẹ́ nírúgbẹ̀ẹ́ ni wọ́n sanwó rẹ̀ wọn sanwó nǹkan tó ṣe pé ọba bàjẹ́ téèyàn bá ti take care property rẹ̀ eléyìí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́ka sí irú ìṣẹ̀lẹ̀ báyìí ní alukur'an kareem ọlọ́wọ́ bá ní wàdàúdà wa suleiman ìdí ahkumani fil ars ìdí nafashat fi ghanamul qawm wa kunna li hukmihim shahidin ọlọ́wọ́ bá ní anabi dawud alayhi salatu salam àti anabi suleiman àwọn méjì ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ipa wípé ẹran tí àwọn kan ń dàjẹ́ ó lọ rọ́lùnú ọgbà oko àwọn èèyàn kan ó wá bọ ọgbà oko yẹn jẹ́ wọ̀kúnnà lè ṣáìdìn ọlọ́run tí àwọn méjì jọ tán dájẹ́ lẹ́jọ́ àwọn ọlọ́wọ́ bá àárí gbogbo ẹ̀ fafahamna asuleimana ọlọ́wọ́ bá ní àgbọ́yé ẹjọ́ yẹn gangan ọlọ́wọ́ bá ní kí suleimanu gbọ́yé gan wakulan ateyina hukman wa ilma àtànábì dáúdà ni àti ànábì suleimanu ọlọ́wọ́ bá ní àwọn méjèèjì a fún wọn ní ìdájọ́ aṣíwọ́lá nábì wa bákan náà a fún wọn nímọ̀ kí la fẹ́ ló ń bi eléyìí òní pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ wípé àwọn ẹranko wọn lọ wọnú ọgbó oko àwọn èèyàn gẹ́gẹ́ bí n ta sọ ìpìlẹ̀ òun ni pé ọ̀sán àwọn ẹranko dàjẹ́ so ẹni tó ní property gbọ́dọ̀ take care property ẹ̀ ṣùgbọ́n tó bá di alẹ́ àwọn tí wọ́n ní nǹkan ọ̀sìn wọ́n gbọ́dọ̀ so nǹkan ọ̀sìn wọn mọ́lẹ̀ so ẹni ẹranko tó bá jáde tó bá ba nǹkan jẹ́ lálẹ́ ẹni tó ní yóò sanwó ẹ̀ yóò sanwó ohun tó bàjẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé owó ọ̀sán ni ìpìlẹ̀ òun ni pé wọn ní sanwó àfi tá a bá rí i pé wọ́n tún wà negligent lókù bóyá pé ńgbà tán dáa jẹ́ wọn ní kakùn fún tírú yẹn bá wà established èyí tí wọ́n ṣe òun ni pé wọ́n sanwó rẹ̀ ṣùgbọ́n tí ò bá wà established ní ìpìlẹ̀ ni pé àwọn ẹranko yìí náà ní right àti rìn káàkiri láti jẹ káàkiri ńgbà tí ẹni tó ní wọ́n bá mú wọn káàkiri anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó wá ní alhajjma jubar ẹranko tí wọ́n ń dàjẹ́ bó ṣe yẹ kí wọ́n dàjẹ́ ó wá lọ bà nǹkan jẹ́ àlè ó responsible bẹ́ẹ̀ ni àlè ó ni tó ní responsible ní tó bá bàjẹ́ ní jubar nǹkan yẹn lọ lásán ni ẹni tó ní nǹkan yẹn òun ni ó fara rọ tó ló jẹ́ pé nkálukú gbọ́dọ̀ ṣọ́ nǹkan rẹ̀ kó ṣọ́ ní tó yẹ kó ṣe sí ní protection kó ṣe àwọn nǹkan yẹn sí i ṣùgbọ́n tó bá ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe ti ẹranko bá tún wá bà jẹ́ nígbà tí wọ́n ń dájẹ́ ìgbà yẹn ẹni tó ní ẹranko yẹ yóò wá responsible so eléyìí táwọn èèyàn bá jà lónìí tán bá yí lónìí intensity sọ tipẹ́tipẹ́ ni nípa rẹ̀ náà àwọn èèyàn lè má gba òfin yẹn ṣùgbọ́n à ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí ojú wo la mọ wo àwọn nǹkan ó lè jẹ́ pé ní òfin tí àwọn agbékalẹ̀ pé ó wọn gbọ́dọ̀ dáná jẹ nínú ìgboro ìpìlẹ̀ kọ́ yẹn ìpìlẹ̀ ni pé wọ́n ní ráìtà àti dẹ́ran jẹ ní inú ìgboro náà ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n ó gbọ́dọ̀ ní ètò tí wọ́n á fi da ẹran jẹ so ká ní ìjọba gbé òfin kalẹ̀ pé wọn gbọ́dọ̀ ṣe léyìí ẹni tó understand ẹ̀sìn yóò mọ irú àwọn nǹkan wo lòun fẹ́ so mọ́nì torí pé àmọye nǹkan míì lónìí tó ṣe pé Islam ti parí òfin lórí ẹ̀ ṣùgbọ́n àkànwò pé torí pókè nítorí ìjọba gbé kalẹ̀ nìyí àbí nǹkan tí wọ́n ṣe lófin lélẹ́yìí mùsùlùmí náà wàá so mọ́ nǹkan yẹn láti lè máa fi gbó òfin ọlọ́run ọba dànù ó léwu púpọ̀ ọ̀fẹ́ tó bá jẹ́ mùsùlùmí ẹni tó mọ̀ yìí pé ẹjọ́ tó pọ̀ wọn àti lágbájá pọ̀ kéèsì tó ń bẹ láàrin àwọn tá a bá ní ká fẹ̀sìn da òun lòun jẹ̀bi ṣùgbọ́n tá a bá ní ká fi common law da wọ́n á fọ́ọ̀tì ẹnì kejì òun náà wá okun wọn á pọ̀ sí kéèsì yẹn ni láti rí kíkan lè fọ́ọ̀tì ẹnì kejì ó dẹ̀ mọ̀ pé táwọn ẹnìkan fòfin ọlọ́wọ́ bá dá òun lòún jẹ̀bi wọ́n gbé ààrẹ fún ní ọ̀dọ̀ common law ní ìyìn ògbálẹ̀ níwájú ọlọ́wọ́ ọba ìyìn ò sọ wípé òun ló jẹ̀bi òun kọ́ ló jẹ̀bi so eléyìí ó jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ àmọ́yáwọn nǹkan mí tẹlómiárì loopholes tó ń lè sá sí ó mọ̀ pé kí ní inú sẹ̀ríà òun lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀ náà ni lápẹ́jù ọ̀rọ̀ ogun ó níye tí islam sọ pé obìnrin gbọ́dọ̀ gbanú ogun bàbẹ́ ó ní tí ọkùnrin ó gbà bí ogun bàbẹ́ ṣùgbọ́n tá a bá ní ká fi orí òjòrí ká fi pin gẹ́gẹ́ bá ṣe ń pinlẹ̀ yorùbá àbí ká fi ìdí igi pin irú obìnrin bẹ́ẹ̀ lè ti wo pé ilé ya pé wọn á fẹ́bọ̀ ohun tán bá lu yẹn sòun ló wà aran rí mọ́ yẹn pé ìyẹn nìkan ló ó dẹ́ mọ̀ wípé ìtọ́nà wọn bá sọnú alukur'an lélẹ̀ ìpele zakari mislu azil ń yìí ọkùnrin yóò máa mú misle azil onsayeyi ntí obìnrin méjì bá máa mú lọkùnrin yóò gbà àyà tó clear tí yóò sì rújú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹlòmíín lè wò pé ẹ eh, abáníká ah, ṣe báyìí náà ká eléyìí náà dá bọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà ṣe máa ń ṣe lónìí tó ṣe pé àmọ́ pé ń ń fà yìí ẹ̀sìn ti sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ànífẹ́ gbọ́ òfin ọlọ́wọ́n ọba lórí ẹ̀ní àásomọ́ òfin tó yẹ pé àwọn míì wọ́n fúnra òfin àfọwọ́rọ́ eléyìí ó jẹ́ nǹkan bí àlébù ààyè ni fún ẹni tó pèrè mùsùlùmí gẹ́gẹ́ bí nǹkan tá a máa ń sọ fúnra gbogbo gbà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni inna ma kana qawla al-mu'minina idha du'u ila allahi wa rasulihi liyahkuma baynahum an yaqulu sami'na wa ata'na wa ulaika hum muflihun ọlọ́ni gbólóhùn tó máa ń tẹnu àwọn tán jẹ́ olùgbàgbọ́ òdodo jáde ẹ̀ máa mọ̀ wọ́n ẹ̀ máa rí wọn òun ni pé ìdádù ìlàláhì wà rọ̀súlì lókín gbogbo bàtán bá ti ń sọ fún wọn tán ń pè wọn lọ síbi pé ìtọ́lọ́ ń sọ ní tánàbí sọ ní lèyà kú mẹ́bẹ̀ ináhùn kó lè máa jẹ́ nǹkan tí wọ́n yé dájọ́ láàrin wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni tí wọ́n sọ ni pé sọmínà wà tọ́ àná agbọ́n nǹkan tọ́lọ́wọ́ bá sọ adẹ̀ṣetán àti tẹ̀lé wa ulaika umul muflihun ọlọ́ni àwọn tí ó jèrè wájú wọn ọlọ́wọ́ bá ní so pọ́ìntì ńláńlá ni eléyìí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó al-ajma'u jubar ntí ẹranko tán dájẹ bá bàjẹ́ nǹkan yẹn ó lọ lásán ni o àfi tó bá ṣe wípé ẹni tó ń dà á jẹ tí ò bá ṣe ń tó yẹ kó ṣe ìgbà yẹn làá ó di ẹni tó ń dà á jẹ responsible ṣùgbọ́n ẹni tó ń dà á jẹ ó ṣe ń tó yẹ kó ṣe ẹni tó ní oko àbí tó ní property ó yẹ kó náà kó protect property tiẹ̀ tẹ́lẹ̀ jẹ́ point tó pàtàkì bákanáà wàlbíru jubarun anamisọ̀lá asálám ní kànga ìgbà téèyàn bá ń gbẹ́ kànga lápèjú a máa ṣẹlẹ̀ ń gbà mí èyí ó pe àwọn tó máa ń gbẹ́ kànga kí wọ́n bá yàn gbẹ́ kànga àbí kí wọ́n gbẹ́ bọ́ọ̀ ibi náà tí wọ́n ń gbẹ́ lọ ìkankan ṣẹlẹ̀ bóyá ìkan dá lọ́rùn ni àbó ṣe kankan àbí kankan ṣẹlẹ̀ sí ta ló máa wà responsible fún treatment yẹn anamisọ́lá asanu jubal iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe so ẹni tó gba tó gba kọ́ ni yóò wá responsible fún nàmì eléyìí náà wà contrary sí nǹkan tán máa ń ṣe nígbà míì làwọn companies míì wọn á ní wọn gbọdọ̀ ṣe insurance fún àwọn tó ṣe pé wọ́n ṣe àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀sìn orí bẹ́ẹ̀ ẹni tí wọ́n employ yẹn kó wá bá wọn ṣe nǹkan ìgbà tẹni tó wá ń ṣe wá ṣe tó ń ṣe lọ́wọ́ nǹkan ká wá ṣẹlẹ̀ sí i látara pé ó miscalculate ẹni tó employer kan ló máa wà responsible fún treatment yẹ tó bá ṣe é ó ṣe é gẹ́gẹ́ bí nǹkan àánú ni ó ṣe é gẹ́gẹ́ bí iṣẹ́ olóore ṣùgbọ́n tí ò bá ṣe é ní iṣẹ́ ọlọ́run bó fìyà jẹ́ pé kò ṣe é ipò ńlọ yẹ kó bí ẹ kíní ẹ rárá abẹ́ni tó ṣe pé nínú compound ẹ̀ ní ó gbẹ́ síbẹ̀ èèyàn kan wá wọnú compound ẹ̀ wá ní òun rèrè káàkiri ó wá já sínú ẹ̀ jubar irú eléyìí náà ń kọ́ wà responsible fún ẹni tó já síbẹ̀ òun ni ó rìn rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ so àwọn nǹkan wọ̀nyí ìyẹn ò túmọ̀ sí pé yẹn ò lè assist ẹni tó ṣe é ṣùgbọ́n ṣé wọ́n hold them responsible nínú òfin wọn ni hold them responsible bákan náà wàlmáàdínú jubar wàlmáàdínú jubar almáàdín òun náà ni mine àwọn mines tí wọ́n máa ń gbé káàkiri wọ́n lè láwọn wá àwọn mineral resources ní wọ́n wá gold wọ́n wá silver wọ́n wá mercury wọ́n wá eléyìí wọ́n wá petroleum ibi tán tí wọ́n ń gbẹ gbéyàn employ yẹn kó wá báyàn gbẹ ibi tẹ́ni yẹn tí wọ́n ń gbẹ nǹkan wá ṣẹlẹ̀ sí jùbá ẹni tó employ yẹn kó wá báwọn gbẹ kò wà responsible fún un náà ó lè ṣàánú ẹ nǹkan tó dáa ni kó ṣàánú ẹ ṣùgbọ́n kò ń ṣe ọ̀ràn yẹn lé lórí kò ń ṣe ọ̀ràn yẹn lé lórí so abẹ́ni tó ṣe gbóhùn gangan ló ń gbẹ́ nǹkan ẹ̀ fún rẹ̀ bí abi tó gbẹ sí níbi tó jẹ́ property ẹ̀ níbi tó gbẹ sí àwọn èèyàn ká wá wọnú ibẹ̀ wá àwa lọ kó sínú kòtò jùbá wọn wà responsible fún so gábí ń tà ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan islam ṣàlàyé tó ṣe pé ẹni tó wá jẹ́ mùsùlùmí á mọ kí lòun fẹ́ jàlé lórí kí ni nǹkan tí ó yẹ kóun jàlé lórí kí ni tó jẹ́ ẹ̀tọ́ ọ̀hún kí ni nǹkan tí ó kì í ṣe ẹ̀tọ́ ọ̀hún eléyìí pàtàkì púpọ̀ torí pé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ni àmọ́ ń tẹ́sìn sọ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ṣe pé tàbá fẹ́ báyàn pò ní ìntàfi bẹ́ nìyẹn pò àbí ìntàfi máa bá fa wàhálà òun ni nǹkan tá a mọ̀ láàrin ara wa láwùjọ whereas issue tá a ń bára wa pò ní ẹ̀sìn ti dá sí nǹkan yẹn gẹ́gẹ́ bí ẹni tó dẹ̀ jẹ́ mùsùlùmí ó yẹ ká juwọ́ jù sẹ́lẹ̀ fún òfin ọlọ́run ọba na gbẹ́gẹ́ gbogbo eléyìí tá a sọ wípé àsìkò ń ṣe ọ̀ràn yẹn òun ni tá à ń sọ kò túmọ̀ sí wípé ẹni yẹn ò wà advised láti ṣàánú ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí islam encourage yẹ láti ṣe dáadáa ṣùgbọ́n ṣé a sọ wípé ojúṣe rẹ̀ ni tí ò bá ṣe ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run ọba àbí tó yẹ kó yọ kò yọ nu dúkìá rẹ̀ rárá náà eléyìí náà yóò mú wa sọ̀rọ̀ ń pa ẹni tó ń máìnì nǹkan tó wá padà rí àwọn àlùmọ́ni ǹjẹ́ zaka ń bẹ lórí àbí kò sí zaka lórí ẹ̀ èyí tí ọgọ̀rọ̀ pé zaka ń yọ zaka arúnkẹ́bẹ́ kí ni tí ó jẹ́ òǹdíwọ̀n zaka rẹ̀ òun náà níbi góòdù àti ti silva so gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ n tó petroleum ló máa ń jáde ní o coal ló máa ń jáde ní o gold ló máa ń jáde ní o silver ló máa ń jáde ní o iron ore ló máa ń jáde ní o èyí tó wá wù kó máìndì jáde tó bá ti máìnì nǹkan yẹn tó wù jáde pẹ̀lú wàhálà rẹ̀ so wọ́n ní yóò yọ zaka ṣùgbọ́n ńgbà téèyàn bá ń gbẹ lọ́wọ́ ẹni téèyàn employ kó wá gbẹ nǹkan kan wá ṣẹlẹ̀ sí i ládánwò talento yẹ kó wà responsible fún ẹnìyẹn bí ẹnìyẹn ṣèṣe ni bóyá ẹnìyẹn gbàbẹ jásálì kìámẹ ni talento wà responsible anamisọlá asalam ní kò ń ṣe ẹni tó employ kó wá ṣe nǹkan ẹni wà responsible tó bá ṣàánú rẹ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ iṣẹ́ olóore ni ṣùgbọ́n ṣàlè torí ẹ̀ka ní pé òkè àmọ́ àti mọ́lé rárá almahadinu jubar àwọn èyí tí a bá pè ní mines tí wọ́n ń gbẹ́ in the course ìkankan ṣẹlẹ̀ sẹ́ni tó ń gbẹ́ làbúrú àbóhùn ló gbẹ́ nǹkan ẹ̀ fún rẹ̀ àbótí ẹ̀pìn kan bá gbẹ́ wọ́n tí wọ́n bá gbẹ́ wọn tí ìdí ihò yẹn but ó jẹ́ bí tí ó jẹ́ property ẹ̀ ló ti ṣe nǹkan yẹn èèyàn kan lọ transgress wọnú ibi tó jẹ́ property ẹ̀ ẹnìyẹn wá lọ kó sínú kòtò jùbá unlike ẹni tó ṣe wípé ó lọ gbẹ́ kòtò síbi táwọn èèyàn ń gbà kọjá òun gangan fún rẹ̀ transgress ibi tó mọ̀ pé ibi táwọn èèyàn ń lò ní ó lọ gbẹ́ kóòtù síbẹ̀ ó wà responsible fún so ló jẹ́ pé Islam ẹ̀sìn ètò ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tẹ́lómi máa ń ṣe ó lè lọ páàkì mọ́tò síbi tó mọ̀ wípé àwọn èèyàn ń gbà kọjá Islam lòdì sí torí pé nǹkan tó bá jẹ́ àǹfààní gbogbogbò ní a gbọ́dọ̀ fi àǹfààní ara ẹni ká fi block àǹfààní gbogbogbò sòrò jẹ́ pé ńgbà míì tí àǹfààní gbogbogbò bá dé tó ṣe pé kíní ẹ̀ ó máa nídìí láti affect àǹfààní individual kan wọn a máa gbé ọlá fún àǹfààní gbogbogbò lórí àǹfààní individual so àwọn nǹkan tá a mọ̀ yìí pé ó lè ṣe aburú fún àwọn èèyàn lọ́nà a gbọ́dọ̀ ṣe é síbẹ̀ lànàbẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam ló fi ní al-imanu bid'wa sittuna shu'ba imani tabaníkà máa kà wọn kan tó constitute ẹ̀ ní anabi sallallahu alaihi wa sallam ní àáka sixty tí ó lé anabi wa muhammad sallallahu alaihi wa sallam ní alaha la ilaha illallah ìtò ga jù bí imani tàbá fẹ́ ròyìn ẹ̀ pẹ̀lú imani òun náà ni la ilaha illallah ẹni tó ṣe pé kò porogún pọ̀ mọ́ lọ́wọ́ ọba ó mọ́ lọ́wọ́ ọba lọ́kan ṣoṣo èyí ga jù nù imani nìyẹn wọ́n adnáà imátọ̀tún hádà àni tọ́ríkì èyí tó kéré jù nínú imani ni kárí nǹkan tó lè ṣe aburú fáwọn èèyàn ká mú kúrò lára ẹwà ìsìláàmù nìyẹn ìwọ́kọ́ ló gbé nǹkan tó lè ṣe aburú fún àwọn èèyàn ìwọ́kọ́ ló gbé sọ́nà bọ́wọ́ pé kí ní okùn tó wà yìí èèyàn kan lè kọ kẹ́nìyẹn ṣubú òmù kúrò lójú òkúta yìí ni èèyàn lè ni in tó kéré jù nínú tó ṣe pé ó rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ láti máa ṣe ni tó ṣe pé tíyàn bá ń ṣe nǹkan tó jẹ́ nǹkan láadá púpọ̀ ni so kálá ń gbé nǹkan sọ́nà transgression ni transgression ni so ló fi jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó sọ fọ́rọ̀ sahaba radiallahu láàrin wọ́n dúró sọ́nà níjọ́ kan wọ́n ń sọ̀rọ̀ ó wà ní iyyakum wal julusa fi turuqat avoid máa jòkó sí ọ̀nà kẹ́ máa sọ̀rọ̀ ni àwọn sàábí wá nílò òjíṣẹ́ ọlọ́wọ́ba akan máa ń sọ̀rọ̀ máa sọ àwọn ọ̀rọ̀ kò ń ṣe bí yápẹ́ à ń ṣe aburú kankan anamsọ́lá sanpein abẹ́tum ìlàntẹ́jú fi turkot tẹ́bá rí pé ẹfẹ́ máa jòkó sọ́nà ní fàátù tọ̀rí kò haka ọ̀nà tó ẹ̀tọ́ tó yẹ kẹ́ fún ọ̀nà ẹ̀fún ọ̀nà ní ẹ̀tọ́ náà anamsọ́lá sanpein sníkà lára rẹ̀ òun pé sálámà sẹ́ni tẹ́ bá rí lára kí ni ẹ̀tọ́ ọ̀nà ni bákan náà ghadul basor rẹ̀ ju ẹ̀ ńlẹ̀ torí pé bó ṣe ń lọ ó máa ráwọn obìnrin tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ sọ̀kánipọ̀ wà níbi ilé ẹ̀ lápẹjúwe ń sin kéèsì ọ̀tọ̀ ni ṣùgbọ́n gbà tó bá ti jòkó síbi tó ti ráwọn èèyàn tán lọ bọ̀ òórí ẹlòmíì tó ṣe pé ẹwà rẹ̀ ó máa ẹ̀ntáìsẹ̀ bó bá dẹ̀ ṣe fojú ló ń jẹ sí bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ó ṣe máa pọ̀ sí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam onílá tutù ìnadara nadara tó bá róbìnrin tó ń lọ mọ́wòó kó tuntun wò fa iná lakẹlúwúlà alákọ̀ọ́kọ́ tó rí tó ṣe wípé ojú ẹ̀ kan lọ́bẹ̀ ni ìyẹn kò ń ṣẹ̀ṣẹ̀ fún ẹ wàlẹ́ ìsàtìlákàl àkìrà ìkejì tó bá tún wò ní wọ́n máa pẹ̀ṣẹ̀ kalẹ̀ fún ẹ lórí ẹ so kí la fẹ́ lò ó ní pé islam ẹ̀sìn ètò ni ìgbà tó ṣe pé ká dúró sójú ọ̀nà ó wà rántí wípé kí ni kálá ń sálámà sáwọn èèyàn àdẹ̀ blọ́ọ̀kì ibi táwọn èèyàn ń gbà kọjá bákan náà tún wá ńlẹ̀ bó wà lẹ́ni tó ṣe wípé yóò máa máa lọ gbẹ́ kòtò sójú ọ̀nà àwọn èèyàn bí àwọn ọmọ mi ṣe máa ń ṣe lónìí wọn ó torí pé àwọn fẹ́ gbowó ni àwọn ni ó máa máa lọ gbẹ́ kòtò torí kí àwọn mọ́tò kan mọ́ lè tètè ríbi kọjá so that kí ni wọ́n á lè máa rí nǹkan gbà àbọ̀mọ́ tó ń ta goslo ní tán máa máa máa gbẹ́ kalẹ̀ nítorí káwọn mọ́tò lè máa dúró ní nítorí kán lè bá máa rí ọjà goslo ta gbogbo eléyìí ó kì í ṣe ìwà tí mùsùlùmí máa ń ṣe mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ní tó ṣe pé yóò máa wo in tó ń ṣe yìí kí ni aburú rẹ̀ fún gbogbogbò tó bá jẹ́ pé nǹkan tí aburú rẹ̀ ń bẹ fún gbogbogbò ni islam ó lòdì sí àwọn nǹkan wọ̀nyẹn so eléyìí lára àwọn ẹ̀kọ́ islam ni tó ṣe yí pé ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala tó fẹ́ kí a fi ṣe ra wa lẹ́ṣọ̀ ṣùgbọ́n ẹni tó kọ́ tó gbẹ́ nǹkan sínú property rẹ̀ àbógbẹ́ síbi tí ó kìí ṣe bí táwọn èèyàn máa ń gbà kọjá bí àwọn tí wọ́n ń mine èrò àwọn àyè bẹ́ẹ̀ ẹni tán employ kó wá ṣe ó wá já sínú rẹ̀ èrò ẹni bẹ́ẹ̀ wà responsible fún ṣùgbọ́n dá tó bá lè ṣàánú irú èèyàn bẹ́ẹ̀ láti take ẹ̀ ṣùgbọ́n tí ò bá ṣe irú èèyàn bẹ́ẹ̀ ṣáàsọ wípé lára ojúṣe rẹ̀ ni kò ń ṣe ojúṣe rẹ̀ nípìnlẹ̀ àfi tó bá ṣe pé ẹni tó pè yẹ òun gangan fúnra ẹ̀ ó ní owó tó ṣe pé ó lè fi tírítì ẹ nìyẹn ẹni ò dẹ̀ lẹ́lómi tó lè fi tírítì ẹ ó lè lídì sí ikú fún ẹni yẹn nígbà ó bá rẹni tírìtì ẹ so ìdájọ́ mi àwọlé ń bẹ yẹn kí ni ìdájọ́ yẹn òun náà ni wípé dandan ni ká ranra wa lọ́wọ́ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní laysal mu'min billadhi yashba' anabi ní kò ń ṣe mùmìnì gidi lẹ́ni tó ṣe pé òun ti yóò ti ẹ̀ wàjáruhu jáàyè òun bìjàmbé níbọ̀ rẹ̀ ni ebi ń pa ó dẹ̀ mọ̀ pé bí ń pa níbọ̀ òun ṣùgbọ́n òun ti yó ó dó ó dẹ̀ tún ṣẹ́kù ọ̀ràn yàn ní fún láti bọ́ níbọ̀ rẹ̀ yẹn lára ẹwà ìsìláàmù nìyẹn ẹ ṣé mi mo mu wá sékò ni àbí mo kú bá wọ́kọ́ ló kó bá ṣùgbọ́n owó tó ń bẹ lọ́wọ́ ẹ wọ́kọ́ ló ní ọlọ́wọ́ bá ló fún ẹ ìgbà tí níbo ò bá lẹ́ni tí ó bọ́ kò ní dandan ni kó ṣàánú rẹ̀ kó fún àfi tí wọn náà ò bá ní lókù ṣùgbọ́n wọn ò jẹ́ ó ṣẹ́kù kódà káwọn èèyàn mọ̀ pé ó jẹ́ ó ṣẹ́kù bọ̀wọ́ gangan fúnra ẹ̀ mọ̀ pé ó jẹ́ ó ti ṣẹ́kù ni ó dẹ̀ mọ̀ wípé ẹni tó jẹ́ aládùúgbò rẹ̀ kan ebi ń pa dandan ni kò fún yàtọ̀ sí owó zaka ṣùgbọ́n eléyìí tá à ń sọ yìí à ń sọ̀rọ̀ ní on ground ni nípa wípé èèyàn kan ó ń ṣiṣẹ́ àwa employer pé kó wá bá wa ṣiṣẹ́ ni bí a kó bá wa gbẹ́ kíni mine in the course of eh, gbóngbẹ́ ó já sínú rẹ̀ talẹ́ni tí ó treat ẹ̀ òun ni ó treat rẹ̀ àwọn family ẹ̀ ni ó treat ẹ̀ ṣùgbọ́n tí àwọn family rẹ̀ ò bá ní ìwọ nìkan ìwọ tó gbà á síṣẹ́ ló wá ní lẹ́nirú situation bẹ́ẹ̀ yóò jọ́ràn yàn lé ẹ lórí kò ń ṣe pé torí wípé ìwọ ló gbéṣẹ́ fún kọ́ rárá but torí wípé èèyàn kan bẹ́ẹ̀ nù ní kódà kan ni ẹ má jẹ́ mùsùlùmí ara ẹni tó ń bẹ́nù nira ní ìwọ rẹ̀ lè gbé kíní ẹ kúrò lọ́lọ́wọ́ bá lè lò ń sábàbí fún kíní ẹ tó bá kọ̀ tó bá ṣe èèyàn wà kí ó ti ń wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹni tí a pè síṣẹ́ ta gbéṣẹ́ fún òun náà lówó lọ́wọ́ ibi tó wọ́n bá gbẹ́ nǹkan ó wá ṣubú talẹ́ni tí ó wà responsible fún òun ló wà responsible fún rẹ̀ ìyí ò sínú tí islam transfer sí wa lórí ni. Lo, ṣùgbọ́n àwọn nǹkan àlùmọ́nì tá a bá padà kó jáde petroleum ni o coal ni o eh, ilé gold ni o silver ni o platinum ni o mercury ni o iron ni o a kó gbogbo ẹ̀ jáde àáwò tó bá tó dèdè iye tí zaka wọ ayọ̀ zaka rẹ̀ náà ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ń sọ fún àwọn olùgbàgbọ́ òdodo nípa wípé à ń fi kó mímá kasabtum ẹ̀nà nínú nǹkan tó ṣe wípé kí ni nǹkan tó ṣe pẹ́ ṣe níṣẹ́ wọ́n mímọ́ akọ́rọ̀jìnlẹ̀ lákùnrin àrùn àti nǹkan tá a fún yín láti inú ilẹ̀ ni nǹkan tá a fún yín láti inú ilẹ̀ so mintọ́ ìbá ti máa kan sábtún ẹ̀nà nínú nǹkan tó ṣe pé ẹ ṣe níṣẹ́ tó jáwọn nǹkan tó dá bákan náà nǹkan tá a fún yín láti inú ilẹ̀ so nígbà tí a bá wọ àwọn nǹkan wọ̀nyí jáde láti inú ilẹ̀ zakambe lórí rẹ̀ téèyàn á gẹ́gẹ́ bí àlàyé tí a ṣe wọ́fíìrì rikaz al-khums anabisọ́lá asalam ni wọ́fíìrì rikaz al-khums nǹkan tó ń pè ní rikaz ní ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn àti ní ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn elédè lárúbáwá òun ni nǹkan tí àwọn èèyàn bò mọ́lẹ̀ ta ló bò mọ́lẹ̀ àwọn tí wọn kì í ṣe mùsùlùmí ni wọ́n bò mọ́lẹ̀ ṣùgbọ́n ilẹ̀ yẹn tí wọ́n ń bẹ ní ìkápá àwọn mùsùlùmí sìn èèyàn padà wá wú nǹkan yẹn jáde àbó padà rí èèyàn rí nǹkan tí wọ́n bò mọ́lẹ̀ yẹn ẹ̀sìn ni ó ti dìtẹ̀ èèyàn ṣùgbọ́n ẹni tó níyẹn yóò yọ alkhonsun bẹ́ẹ̀ òun náà ni 150 ẹ̀ yóò yọ fifty nínú rẹ̀ gẹ́gẹ́ bí zakare eléyìí lára zaka tó fi pọ̀ jù nìyẹn o ní 150 tábàwọ̀ gbọ́n kátà ń bára wa sọ alẹ́ yẹn máa yọ 1 over forty yóò yọ one over twenty eléyìí sì yóò yọ one over five òun ló kọ́ tó ń pè nǹkan tí ò ṣe wàhálà lé lórí ni ó kàn rí kíní ẹ ṣùgbọ́n mo ló ti rí ilẹ̀ tó ṣe pé àwọn kẹfẹ́rí ti lò ti pẹ́ ṣùgbọ́n ìkápá àwọn mùsùlùmí ló wá ń bẹ́ ń sìn so òun lòun wá stumble across nǹkan yẹn so irú èèyàn bẹ́ẹ̀ tó bá mú ìjọba onígbà lọ́wọ́ rẹ̀ òun náà ló ní that is ìjọba aluslam onígbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ yọ one fifty kíní yẹn gẹ́gẹ́ bí zaka nǹkan tó rí yẹn náà bẹ́lẹ̀ yìí yàtọ̀ fún in tí wọ́n pè ní alukọ́tọ̀ nínú islam alukọ́tọ̀ nínú islam òun ni pé àwùjọ tó jẹ́ àwùjọ islam àbí àwùjọ tó ṣe pé bí abirú mix àwùjọ náà níbi irú àwùjọ tá a wà yìí èèyàn wá rí nǹkan ńlẹ̀ńlẹ̀ àbórí nǹkan kan bì kan islamically kò ní right àti ju nǹkan yẹn sápò pọ́pọ̀lọpọ̀ ṣe wọ́n ń ṣe ẹlòmísílẹ̀ máa lọ nísìnyí ó kàn lọ rí bí i fifty thousand ní yóò bá mú ìfá ó lè lọ yan náfíra pé ọlọ́wọ́ bá gbàdúrà wọn ọlọ́wọ́ bó gbàdúrà o responsibility ló ti bọ́ rẹ lọ́rùn owó tó rí ní ọ̀nà tí àwọn èèyàn ń gbà kọjá nírú àwùjọ tá a wà yìí àbí kó tiẹ̀ jẹ́ àwùjọ ìsìláàmù ni irú owó bẹ́ẹ̀ o gbọ́dọ̀ fi wẹ́lọ̀ o gbọ́dọ̀ fi lọ o gbọ́dọ̀ announce yẹ gẹ́gẹ́ bá ṣe padà máa bára wa sọ ọ̀rọ̀ nípa àlùkọ́tọ̀ ìgbàta bá dé àyè insha Allah ṣùgbọ́n ìpìlẹ̀ ni wípé irú owó bẹ́ẹ̀ ń ṣòwò tá a jù sápò ó kéré jù irú owó bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ fi lọ àwọn èèyàn fún odidi ọdún kan gbáko tó bá ti mọ̀ pé ò lè ṣe fílẹ̀ mọ́ mu mọ́ mu tó bá ti mọ̀ pé ò lè ṣiṣẹ́ yẹn iṣẹ́ tẹ́sìn gbé fún ẹnìyẹn òun máa announce yẹ ó lè jẹ́ pé the first Week tó bá kọ́kọ́ mú ó máa announce gbogbo gbà tó máa di the second week bí ẹ̀ẹ̀kan the third week bí ẹ̀ẹ̀kan oṣù ẹ̀ẹ̀kan bí a bí oṣù méjì lẹ́yìn gba èèyàn tún announce ẹ̀ kò ń ṣe pé èèyàn á sọ iye téèyàn rí bọ̀ èèyàn á sọ ẹni tó bá sanwó nù kẹ́nìyẹn ni kó wá describe owó tó sọnù islam filẹ̀ fún individual láti lè handle ẹ̀ ṣùgbọ́n tó bá rí pé òun ò lè handle ẹ̀ kó mọ́ mu àbí tó wá mú kó lọ mú fún authority ìyẹn bí tá ti ní authority tó gbóhùn náà ní jowó lówó mọ́lẹ̀ torí pé ńgbà míì wọ́n gbé nǹkan dọ́dọ̀ àwọn ọlọ́pàá ńgbà míì ẹbí tó wọlé sí náà nù irú yìí ń sọ so Islam ó fẹ́ kó ṣe pé kí ìrọ̀rùn àti mọ́ wa nínú ìlú tí n bá sùn kan nù lápẹjú kan jábọ́ lọ́wọ́ mi ó yẹ kí ẹ̀mí mi lè balẹ̀ pé kíní yẹn ni kò lọ gbé àwùjọ tẹ́sìn fẹ́ká nínú kò ṣe pé ah nígbà tí mo ti wá sọ nǹkan nínú báyìí ah tèmi bá mi nǹkan yìí ti lọ no ẹ̀sìn ò fẹ́rú àwùjọ bẹ́ẹ̀ àwùjọ tẹ́sìn fẹ́ fún ọ ni pé nǹkan jábọ́ lọ́wọ́ ẹ̀ ní mọ̀ pé ó rí padà torí pé ẹni tó bá máa mú yóò fi lọ ni tí islam ń tírẹ́nì wá fún un ẹni tó bá ti mọ̀ pé òun ò lè òun ò fi lọ èrò èyẹ kò gbọ́dọ̀ mú un èwọ̀ ní fún láti mú tó bá fi lè mú tí ó wá fi lọ ní tẹ́ni ẹ padà gẹ́ẹ̀tì kíní ẹni bí àbí kankan ti ẹ̀ṣẹ̀lẹ̀ sí àbótí ẹ̀ kọ́kọ́ mu náà ìgbà tó yẹ wá rántí pé ah, ẹ̀sìn mọ̀ ní ká fi kíní lọ ah, jẹ́ lọ dá padà síbẹ̀ mi lè ṣe wàhálà yẹn tí kíní ẹ̀ bá padà sọnù lẹ́yìn ìgbà yẹn tí ẹni tó ní nǹkan bá gbọ́ pé èèyàn lágbájá ọmọ lágbájá ti mú rí wọn ó dẹ̀ responsible torí pé kíni ó mú kíní yẹn kúrò ń bẹ̀ tẹ́lẹ̀ tí ò bá mú kúrò ń bẹ̀ bóyá ẹni tó ní ò bá ti rìn wá síbẹ̀ kó mú kẹ́ bọ́tẹ́m tó fi mú kúrò yẹ ni tó padà ronúkúwàdà pé ah, kíní yìí kò ń lọ dá padà ìgbà tó wà fi dá padà ẹlòmíì tó mú òlé àmọ́ náà ti mú òun lọ náà tiẹ̀ for the fact pé orúkọ tiẹ̀ náà ti wọnú wèé ipò náà ti mú tẹ́lẹ̀ kó tó wá dá padà wọ́n ó dẹ̀ responsible àfi tó wá lè produce ẹni tó padà mú kíní ẹ finally lókù eléyìí lára àwọn ètò tí islam gbé kalẹ̀ ni so islam fún individuals láti operate lórí àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan individuals wọ́n lè máa mine islam fún wọn ní ìgbàláyé ṣùgbọ́n bó ní ó mine sí islam fi májẹ̀mú sí kò ń ṣe bí tí àwọn èèyàn ń gbà kọjá tí ó ti ṣe àwọn èèyàn ní ṣùtá individual ó lè rí nǹkan tó bá rí nǹkan tó ṣe pé ilẹ̀ tó jẹ́ ilẹ̀ àwọn kẹfẹ́ rí tó ṣe pé tí wọ́n bẹ lábẹ́ islam bọ́nyá ṣe débẹ̀ lòun rí nǹkan yẹn ẹ̀sìn ni tó bá rí òun lónìí ṣùgbọ́n kó kàn yọ zaka one fifty ń bẹ̀ so bẹ́ẹ̀ náà lẹni tó bá fi lè rí nǹkan e nǹkan tó rí yẹn ó gbọ́dọ̀ fi wẹ́lọ̀ láì lọ mu fún olórí ìlú ìpè kan fi wẹ́lọ̀ tó bá ti wá rí pé òun ò lè ṣe kó mọ̀ mu ṣùgbọ́n tó bá fi wẹ́lọ̀ fódìdí ọdún kan gbáko tẹ́ni tó ní tí ò bá yọjú irú situation bẹ́ẹ̀ islam ní ó lè take possession rẹ̀ ó lè na ṣùgbọ́n ṣe nínà ipé tó bá ti náwó tán nìyẹn rárá nínà yẹn náà bó ṣọdún mẹ́wàá ogún ọdún lẹni tó ní bá padà yọjú yóò sì tún padà dá fún ṣùgbọ́n kó tó lè na owó yẹn kó tó lè na rárá àbí kó tó lè na nǹkan yẹn ọdún kan gbáko bọ̀rọ̀ lọ àfi tó wá ṣe pé nǹkan tó jẹ́ nǹkan kékeré ló kù bí ní sì kí wọn máa lọ kórí five hundred naira yìí irú yíhun ẹ̀sìn òṣèlú ọ̀nà yẹn fún pé kó mọ̀ fi lọ àwọn èèyàn tó bá fi lọ bá aláìfi ṣùgbọ́n ẹ̀sìn wo pé owó yẹn ni owó kékeré ni tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ní bára wọn nu pírọ́blẹ́mù ìdààmú òní máa bá wọn nígbà tá máa sọ̀rọ̀ owó bẹ́ẹ̀ nù so ó lè na ṣùgbọ́n ṣe nínà wípé ó ti jẹ́ gbé nìyẹn rárá tẹni tó ní bá ṣì yọjú yóò dá padà fún ṣùgbọ́n fún ní permission kó lè na lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá rí ṣùgbọ́n owó tó ṣe pé wọ́ọ̀tì ẹ̀ tó ṣe pé tí ọ̀pọ̀lọpọ̀ bá sọnù ní ìdààmú bá wọn nínú ìlú ni wọ́n mọ síyìn sásọ̀hún ni irú owó bẹ́ẹ̀ ànírà ìta ti ná ńgbà tá a bá rí a ní láti tọ́jú ẹ̀ ká dẹ̀ máa fi lo àwọn èèyàn fódìdí ọdún kan gbapò lẹ́yìn gbàyẹn tá a òun ni a ní right àti ná èrò owó bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú pé anytime tí ẹni tó ní bá yọjú náà a ṣe padà dá padà fún ṣùgbọ́n rikaz ó yàtọ̀ fún lókọ́tọ̀ rikaz òun ni nǹkan tó ṣe wípé èèyàn bá níbi kíní àwọn kìfìrí ilẹ̀ tí àwọn mùsùlùmí padà gbà lọ́wọ́ àwọn kìfìrí so kálukú wa ń wo ibi tó ń dé sí ó padà wá lọ rí nǹkan bẹ́ẹ̀ n tó bá rí islam ò ní gba lọ́wọ́ rẹ̀ pé stéètì ló rárá òun náà ló ó kàn gbọ́dọ̀ yọ zaka tiẹ̀ náà ni so gẹ́gẹ́ bí yóò ṣe yọ zaka máìnì tó bá lọ gbẹ́ tó wá wú àwọn àlùmọ́nì jáde ń bẹ́ so yóò yọ zaka ti máìnì yẹn zaka ti máìnì yẹn ní tó tẹ̀wọ̀n iye tí a máa ń yọ níbi zaka gold àti silver láàyò fún un ṣùgbọ́n ti rikaz one fifty ni torí pé kò ṣe wàhálà rárá lórí ẹ ó kàn bá nǹkan yẹn ilẹ̀ kẹfìrí ni so ilẹ̀ kẹfìrí tá ń sọ kò ṣe rú àwùjọ tá ń gbé yìí àsìn ilẹ̀ tí àwọn mùsùlùmí gbà torí pé mùsùlùmí islam ló padà jẹ gàba lórí ilẹ̀ yẹn so wọ́n padà wá bá àwọn kankan nú ẹ̀ lẹ́yìn gbà táwọn yẹn ti vacate ibẹ̀ yẹn so ẹni tó bá bá torí nǹkan yẹn òun ni ó ní ṣùgbọ́n yóò yọ zaka rẹ̀ so lẹ́yìn sọ fún wa nípa báwọn dúkìá wa zaka wọ̀ wọ́n kí n kálukú kọ́ kí ni tí zaka wọ̀ kí ni nǹkan tí zaka wọ̀ so that a ní jẹ èrú a dẹ̀ ní jẹ nǹkan tí ó ń ṣẹ̀tọ́ wa kárùpẹ̀tọ̀ wa ni bákan náà n tí ó kì í ṣe ọ̀ràn yẹn lé wa lórí èèyàn kan ò ní láàbọ̀ wa lọ́rùn gẹ́gẹ́ bí ọ̀ràn yẹn àmọ́ ya àwọn afá mi lóyún tó ṣe pé ọ̀rọ̀ zaka ò yé wọn kàn máa sọ fáwọn èèyàn ó yẹ kẹ́ yọ zaka ilé ó yẹ kẹ́ yọ ilé lórí tẹ́kṣì wo nìyẹn so bí o bá ṣe pé kí ni ìfọpọlọ gbé àwọn nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn dẹ̀ kò ṣe nǹkan tá àfọpọlọ gbé nǹkan tá a gbọ́dọ̀ dúró tí kí ni ọlọ́run ọba sọ kí ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam kí ló wa ta'ala ìtì abára wa sọ iná kọlọ́mọ àkójọ kó olú fún وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك